akẹ́kọ̀ọ́ kó ìbọn àti ọ̀bẹ lọ síléèwé olùkọ́ mẹ́ta akẹ́kọ̀ọ́ méjì ló gún lọ́bẹ kí wọ́n tó rí i mú bó bá ṣe pé ajá àdìgbòlugi ló yọ gìjà sáàrin àwọn èèyàn kódà kó ṣe kìnìún olóòlà jù pàápàá ló ti inú ọgbà àwọn ẹranko jáde sáàrin ìlú eré àsáforígbárí tí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ léèwé yìí sá kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà tí akẹ́kọ̀ọ́ kan déédéé kó ìbọn àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ jáde ní sùkúù tó sì bẹ̀rẹ̀ sí í gún àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ní gúnkúngún láì ṣíjú àánú wo àwọn olùkọ́ wọn pàápàá lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí níṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé níléèwé kan tó wà ní Jerez de la Frontera ní ìhà gúúsù orílẹ̀-èdè Spain lásìkò tí àwọn olùkọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í kọ́ àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà níṣẹ́ kò tí ì sẹ́ni tó mọ nǹkan tó rọ́ọ̀lù ọmọkùnrin ọmọ ọdún mẹ́rìnlá náà tó fi gbé irú ìgbésẹ̀ yìí àfi bí ẹni pé ẹ̀mí burúkú kan gbé e wọ̀ lójijì ló jọ lójú àwọn èèyàn nígbà tó déédéé bẹ̀rẹ̀ sí í yìnbọn sókè tó sì ń fọ̀bẹ lé àwọn ẹgbẹ́ ẹ̀ àtàwọn olùkọ́ pàápàá káàkiri inú ọgbà iléèwé náà nígbà táwọn onígboyà tí wọ́n lè súnmọ́ láàrin àwọn olùkọ́ yóò fi kápá ẹ̀ olùkọ́ mẹ́ta àti méjì nínú àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀ ni Jagunlabi ti fọ̀bẹ dárà sí lára rẹ́kẹ̀rẹ́kẹ́ níṣẹ́ làwọn òbí sáré lọ síléèwé náà nígbà tí wọ́n gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n wọn kò láǹfààní láti wọlé ìta ni wọ́n dúró sí nítorí àwọn ọlọ́pàá ti yí gbogbo àyíká náà po agbẹnusọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà Adrian Dominguez ṣàlàyé fáwọn oníròyìn níbi ìṣẹ̀lẹ̀ náà pé àjà kẹta làwọn ọlọ́pàá ti rí afurasí náà wọ́n sì bá ọ̀bẹ méjì tó fi gún àwọn tíṣà mẹ́ta àti akẹ́kọ̀ọ́ méjì níkàáwọ́ rẹ̀ ó fi kún un pé àwọn ti gbé afurasí náà lọ sí tẹ̀sán ọlọ́pàá ṣùgbọ́n òun ò lè sọ bí ìjàmbá àwọn tíṣà àtàwọn akẹ́kọ̀ọ́ tó fara gbọgbẹ́ níbi ìṣẹ̀lẹ̀ kàyéfì ọ̀hún ṣe pọ̀ tó. ọ̀làwálé ajáò ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́